make no come out water. Abi water say make it no come out water. Wonderful. Come out water cause it dirty. Wonderful. Asumo yari ya bigi bombo. Wonderful. Asumo yari ya tari dole. Wonderful. Asumo yari ya tutu biya biya. Wonderful. Wanda wanda wanda. Wonderful. Wanda wanda wanda. Wonderful. My friend cause he wonder. Wonderful. Oga cause he wonder. Wonderful go quick now wetin you see. wonder wonder wonder my friend go see wonder. kí ló mú ìtajà ọ̀hún rẹ̀. are you a fast man. What do you mean? You ah! are you stupid? Are you stupid? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? What are you talking? What do you talking? Are you stupid? Are you stupid? Are you stupid? I remember when I was a drummer. lélẹ̀ ìbáyìí. Ah. Ah. kí ló lè tẹ́lẹ̀ ṣé traffic náà ló wá sọ ní nǹkan bàbá bàbá ẹ ẹ wò oríta ẹyọ kan ní Àbújá toríta bá ti pé méjì mẹ́ta mẹ́rin Àbújá ti ṣe kí ni Àbújá ti wà nìyẹn ẹ Mr Driver ẹjọ ẹ yíwọ́ jáde kẹgbà one way straight ẹrù òbodò mọ́ báyìí ẹ tó bá fẹ́ wọdò ní kó má sojo àbí báwo ẹ yíwọ́ jáde ẹni bíi ẹ ló mú ẹ tó bá wẹni kò gbà nílé ọ̀nà Lagos around yìí kò síbi tó bá wẹni tó bá gbà tí ò lọ. ẹ ẹ ẹ driver ẹ jọ̀ọ́ ẹ má gba wọn wẹwẹ. ó léwu náà. ewu ni kọ́kọ́ lónìí òkété ni káwá sùn sí i. mo mọ asúré tètè náà ò ní kọjá lé àrìngbẹ̀rẹ̀ rẹ̀ ò ní sọnù sọ́nà instead a máa fi wá lọ worse in case kí ló dé tí kanu wo lè bọ́lẹ̀ ká lọ control. ta ló wá rẹ ẹ tó pé kí ló sọ̀rọ̀ wo wọn sọ jáde lẹ́nu náà kẹ́nìkan bọ́lẹ̀ kó máa lọ control traffic ṣé orí uniform traffic warden lọ́rùn wa àbò ti gbọ́ nínú tán kó sọ fún ẹ pé bàbá ẹnìkan ó wọ aṣọ traffic warden rí if you want to go down there control ìjìwọ fún ara ẹnìkan bọ́lẹ̀ kó lọ control traffic wọ́n má bá ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn mi ẹ̀dẹ̀ ní sùúrù kí ló ń kí lẹ wá ń bára yín fà tó tó yẹ it's not really worth to drag on. ọwọ́ side and you on consent tó bá máa jẹ́ ṣàkà kò jẹ́ ṣàkà tó bá máa jẹ́ ṣòkò kò jẹ́ ṣòkò. iye tó ọ̀nà ni mo wà. ilẹ̀ òótọ́ ló sọ. ibi àárín àgbà kásá ti gbà bí kan. ẹ mú mọ mọ mọ pé iṣẹ́ yìí kò ń ṣe àjogúnbá fẹ́ni kò dẹ̀ ń ṣe pé wọ́n ní pé ìdílé wa náà ló gbúdọ̀ máa control traffic bọ́n nǹkan tí mo kàn fẹ́ kẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ presently ẹ wù ni. ẹ ẹ nípa perfect kí ló dé tó fúnra ẹ sí ìrìnà tó kó wà láwùjọ yìí ó ní ẹwù ni ẹwù kọ ìlú àti ìbùkánì kò dá ìlú ṣètò ẹwù pilot wá bẹ́tà kẹrọ yíwọ́ jáde kẹ́lẹ̀ gba owó rẹ̀ lọ́wọ́ kan wọ́n tún wá gba sẹ́ẹ̀lì lọ́wọ́ yín tàbí báwo. ẹ ẹ dẹ́gbà ẹ má yíwọ́ jáde ẹ kúrò ẹjọ́ ẹjọ́ bọ́lẹ̀ ẹjọ́ bọ́lẹ̀ dìde fún dìde fún kó bọ́lẹ̀. mo ti bẹ sílẹ̀ mo ti bẹ sílẹ̀ go control. Allah come in, come with your message. Where? Where, where was the last man officer attacked? Where? Jibo. Army and Lasma. Okay, where have they taken the soldier to? Or where, sorry, where have they taken the, the, the Lasma officer to? Which barracks did they take the Lasma officer to? okay okay look everybody stay calm just tell everybody to stay calm i'm rolling down now tell everybody to stay calm i'm rolling down now confirm me copy yeah you're loud and clear thank you very much Thank you, yankee over and out soldiers morning sir you're welcome have your seat thank you <sighs> uh, officer gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ni mo ti gbọ́ and in fact inú mi ò dùn rárá kò dùn mọ́ mi nínú rárá nítorí pé kò sí military personnel kankan tí ìjọba orílẹ̀-èdè tàbí constitution orílẹ̀-èdè fàyè gbà láti lọ sí ìgboro hu ìwà tó wù lábẹ́ òfin ẹ̀ understand me and more so gbogbo àwa tí a jẹ́ uniform men mo nígbàgbọ́ pé àwa gan ló yẹ ká gbé òfin ró gidi ká gbé dání dáadáa nítorí pé àti military personnel o àti àwọn paramilitary o kálukú náà ló ní responsibility tiẹ̀ lábẹ́ òfin ẹ bó tilẹ̀ jẹ́ pé àwa military personnel ogun jíjà ni iṣẹ́ wa among other responsibilities ta tún ní àwa ń jagun fine iṣẹ́ tiwa nìyẹn báwa ṣe jẹ́ jagunjagun tó yẹ tí ẹ̀yin ò bá sí ń bẹ̀ láti control traffic ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa bàjẹ́ gbòòrò èèyàn lè gbàbẹ̀ lose ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí o bá ti sí traffic flow you understand so o mean pé you are as important as every other person in their offices ibi tọ́lọ́run yan ẹ̀yin sí nìyẹn gbogbo wa ò lè wà níbì kan náà so bẹ́ẹ̀ yẹn ṣe appreciate iṣẹ́ tiwa làwa náà gbọ́dọ̀ máa appreciate yín in return ẹ ń sàmì ẹ gbogbo àwọn ọ́fíìsà wa tó dẹ̀ involve nínú jàgídíjàgan yẹn gbogbo wọn láti court martial ṣe ń sàmì ọdún ìgbà míì wà náà tó jẹ́ pé wọ́n máa ní àwọn assignment míì tó máa require urgency tá a lè fẹ́ kí ẹ̀yin náà cooperate pẹ̀lú wọn. Mm, like sir if i can chip in yeah. i understand what i'm saying àwọn náà máa ń gbà míì tèmi wá wà ní ojú ọ̀nà tí bá happen láti rí wọn bẹ́ẹ̀ a máa stop traffic lane tó wá wà yẹn sà a máa fún lane yẹn wọ́n lè wà nínú convoy bí kò jẹ́ mọ́tò kan àbí méjì àti dá mọ́tò wọn mọ̀ àdẹ́ fún lane yẹn ní priority àwọn múùfì bẹ́ẹ̀ yẹn so wọ́n lè máa wá fẹ́ lọ so i think we are trying on our own part. thank you very much thank you very much so uh, in as much tí àwa appreciate yín a ní fẹ́ kí wàhálà kankan máa ṣẹlẹ̀ láàrin ìlú pẹ̀lú ògo ọlọ́run mo ń fi dá yín lójú pé irú nǹkan tó wáyé yẹn kò ní wáyé mọ́. better. i'm very very sorry for that thank you very much thank you very much. No problem, sir. No hard feelings. Thank you. Thank you, sir. Thank you. Have a nice day, sir. Thank you. Do yeah. take care, sir. Yeah. Ah, ah, ah, Ọlánrewájú ọmọ Balùfọ̀. Yes, sir. Eh? How are you? Yes, sir. Ǹlẹ́ my dear. Yes, sir. Ọpẹ́ ni fọlọ́run. Eh, gbọ́nà Ọlánrewájú ṣé o dá kan wálé ni àbá o. Ah, o ti o wa ti parí finally sa. irọ́ ni o. mo ti parí service. pátápátá. pátápátá. bẹ́ẹ̀ni sa congratulations. <laughs> congratulations. Ah, ìyẹn ni pé ojú nìyẹn yẹn ni akàn ò wọlé tán pátápátá. Ah, ọpẹ́ ní fọlọ́n pé o kù sọ́nà bíi èéfín. ẹ lẹ́ẹ̀mọ́ ìdíyà ẹ lẹ́ẹ̀ orí mo dẹ̀ ti fẹ́ jáde o oh. àmọ́ ṣé ọ̀dọ̀ mi ló fẹ́ stay ni àbí òun lọ sọ́dọ̀ dénìkẹ́. ẹ jẹ́ kí n wà lọ́dọ̀ àǹtí mi dénìkẹ́ tí n bá wà bíi bàtà ló máa dáná fún mi adẹ̀nìkẹ́ yìí náà fẹ́ yàwó mi ẹ̀ ṣe nǹkan mo ń lọ mo kàn ní wá kí ni. mo ti lọ. ọlọ́runwájú àṣé ọ̀fun lọ̀rọ̀ ṣe ni ẹ. Ah, <laughs> oúnjẹ ṣe pàtàkì fara o. <laughs> gbọ́dọ̀ ṣé èmi kì í tiẹ̀ wá ń jẹun rárá ni. bí mo fẹ́ ṣe ṣe o. èmi ń jáde lọ ṣé o máa wà lọ́dọ̀ dénìkẹ́ àbí. ẹ máa wà lọ́dọ̀ wọn.

Mr. Dax àti gbogbo ìwé yín wíwẹ̀ pé ẹ kojú òṣùwọ̀n láti yáwó ní ilé ìfowópamọ́ yìí ṣùgbọ́n ẹ ní láti kó nǹkan sílẹ̀ collateral. ìyẹn ni nǹkan báyìí omi mọ ìrànlọ́wọ́ tẹ lè ṣe fún mi lórí ọ̀rọ̀ ní nǹkan dúró yìí. bí ti báwo. ẹ ṣe bí mi bá ní nǹkan dúró fúnra mi ṣé mo lè fi èèyàn dúró odindi èèyàn kì í fi dúró. <laughs> Mr. Daga ẹ lè fi èèyàn dúró ṣùgbọ́n èèyàn lè dúró fún yín hmm. tí ohun tó bá ti ní dúkìá bíi ilẹ̀ ilé àgàgà shares àwọn valuers á yẹ dúkìá yẹn wò tó bá ti ju iye tẹ́ ẹ fẹ́ yá ó tán. Hmm. ìṣòro míì tí mo tún wá ní gangan nìyẹn ṣe rí mánéjà kì í ṣe wípé kò sí dúkìá tí mo lè fi dúró ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mo ní èmi àti àwọn àbúrò mi la jọ nítorí àjogúnbá ni. ìyẹn ṣe wàhálà ṣebí àwọn àbúrò yìí ni. ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé nǹkan tó fẹ́ fi owó ṣe tó bá ti fọwọ́ sí ìwé ọ̀rọ̀ gùn ṣe a máa kó fún yín ó tán kò burú màá lọ ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́. ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń bá ọ̀rọ̀ dúkìá yẹn lọ èmi gan máa bá iṣẹ́ lọ lórí ìwé tí bá ti ṣe gbogbo ètò tán màá pè é kẹ́kọ̀ọ́ gbé dọ́kúmẹ̀ntì wa àti màá fi tó ẹ ṣe màá lọ ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ ṣe mo dúpẹ́ o. màmá rẹ ti yí o ẹ ṣe máníjà ẹ ọlọ́wọ́n á nífẹ̀ẹ́ yín. torí ọlọ́run adé àgbà. Babatunde kí nìdí tí mi ò ṣe nífẹ̀ẹ́ sanwó ẹ̀ fún ẹ má ṣe o tó bá jẹ́ wípé ìwọ mọ àwọn ìgbésẹ̀ tí mò ń gbé lásìkò yìí láti lè rí wípé mo sanwó ẹ náà ni for your information bank ni mo ti ń bọ̀ yìí kò dẹ̀ sí tí mo lọ bá wọn sọ ju pé mo fẹ́ yáwó lọ́wọ́ wọn kí n lè fi san gbèsè ẹ̀ ó yẹ kó mọ̀ pé mi ò jókòó. ṣé ò gbọ́ ọ̀rọ̀ òmùgọ̀ tó ń sọ jáde lẹ́nu ó fẹ́ lọ yáwó bank ó fẹ́ fi san gbèsè gbèsè a máa wá gorí gbèsè owó tó fẹ́ lọ yá bank yìí kì í ṣe bóyá fẹ́ kì í ṣe bóyá máa fi ṣe business kan tó máa mú returns wá fún ẹ o ara ẹ̀yin tá à ń sọ̀rọ̀ o irú yín rèé tẹ́ kó àwọn bank kan sí wàhálà owó tẹ yá lọ́wọ́ wọn tẹ dá padà tó fi wá di failed bank anyway gbogbo yín ò tiẹ̀ kọ́ mi kò kọ́ mi rárá. adéàgá adéàgá ẹ̀gún ni mí o mo lè faṣọ ìyá oró onú mi ó ju tejò lọ mo fún ẹ di next week tó o bá san owó mi tó o bá san owó mi wo ó ṣeé ṣe o kí òṣùpá kó yọ lọ́sàn-án kí oòrùn kó ràn lóru tó bá wá rí bẹ́ẹ̀ kì í ṣe ilé ayé yìí ló máa gbé láti witness tún máa lọ ni. bẹ́ẹ̀ ni. kì í ṣe iṣẹ́ làwa ṣe ń bí ni. kò síṣẹ́ ń bí mọ́lé ni. bàbá olóye mo ti sọ fún yín bàbá tí ìrẹ́dì ogun ká má máa gbómi ogun lé náà. èmi láláṣẹ o mi ò dẹ̀ sọ fún yín pé ìtẹ̀ ṣe èpo di owó yín lọ́wọ́ ẹ tẹ̀lé mi. wẹ́ẹ́. bọ̀dá mi ẹ káàsán. báwo ni ṣó wà pa. a dúpẹ́ fọlọ́run. lẹ ọkọ ẹ ń kọ́. ó mà ti jáde ṣé kò sí sà. kí n kọ́ má bàa dojúrú náà ni mo ṣe pè ẹ́ dénìkẹ́ mo máa fẹ́ rí ìwọ àti ọ̀làǹrẹ̀wájú. ẹ ìgbà wo lẹ wá fẹ́ ká yọjú sí yín báyìí. àràrà irọ́ èmi àwa sọ̀hún èmi àwa sọ̀dọ̀ ẹ̀ sórí ẹni tí kò bá gún lẹ́sẹ̀ òun ló ń ṣe lákàlàkà lọ sí ọ̀dọ̀ oníṣègùn àà ah, ah. bọ̀dá mi orí ni yín ẹ ní dìrù láéláé àwa ló yẹ ká wá yọjú sí ní tẹ bá fẹ́ rí wa so ìjọ tí ẹ bá fìs fún mítì yẹn ní kẹjẹ káwa gbọ́. ṣé pé ẹ wá sọ́dọ̀ mi. kò sí wàhálà. ó ṣe my dear. ok sir ó dàbọ̀. Sit up. Easy. Um, ìdánilẹ́kọ̀ọ́ tí ó kàn tá a fẹ́ ṣe lónìí òun ni lórí àwọn àmì tí ó wà láwọn ojú ọ̀nà wa gbogbo gbogbo àwọn àmì tí ẹ̀ ń wò yìí ìkọ̀ọ̀kan nínú wọn ló ní iṣẹ́ pàtàkì tó ń ṣe fún àpẹẹrẹ tí a bá rí àmì p tó wà nínú àmì olómi ewé èyí sọ fún wa láti lọ tààrà síbi tá a bá ń lọ ṣùgbọ́n a lè rọsẹ̀ a lè dúró ó lè jẹ́ pé ibi tá a ti fẹ́ ra nǹkan tàbí a fẹ́ sinmi díẹ̀ tàbí ibẹ̀ lè jẹ́ ibùdó ọkọ̀ ní ìdàkejì ẹ̀wẹ̀wẹ̀ ó pín sí ọ̀nà méjì tí a bá rí pító náà bá dúró nínú àwọ̀ olómi òféèfé ṣùgbọ́n tí a bá fi àmì pupa gbé igi lé báyìí wọ́n sọ fún ẹ pé má dúró má rọsẹ̀ ńbẹ̀ rárá kódà ká mọ́ wọ̀ tó ká mọ́ wò sí tààrà ibi tá à ń lọ ni ká máa lọ ẹlẹ́ẹ̀kejì òun ni tí a bá rí àmì tí wọ́n tó ní igun mẹ́ta báyìí àmì ìkìlọ̀ là ń pè é ó fi ń yé wa wípé ibi tí à ń lọ yìí ìtọ́nà rẹ̀ ni pé ká ṣe sùúrù ká má sáré kò tó lè wà lọ́nà afárá tí ò dá lè wà lọ́nà àwọn ọ̀nà yìí máa ń yà díẹ̀ tí ó máa wọ akòtò tí ó máa wọ gegele ó ń sọ fún wa pé ká ṣe sùúrù ká lè máa lọ tá a bá fi sùúrù ṣe ọkọ̀ wa ò ní bàjẹ́ àwa náà ò ní forí sọgi a ò ní forí sọ̀pẹ̀ ìkan tó wá wà ń bẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta òun máa ń wà nínú àwọ̀ olómi búlúù àwa rí tí ọ̀pá kan dúró níwájú nínú ẹ̀ báyìí tá a bá ti rí igi tí wọ́n gbé dúró láàrin ẹ̀ yìí ó tọ́ka sí pé tààrà níbi tá à ń lọ a ò gbọ́dọ̀ yà sọ́wọ́ ọ̀tún a ò gbọ́dọ̀ yà sọ́wọ́ òsì a ò sì gbọ́dọ̀ rosẹ̀ níbẹ̀ ìgbà míì ń bẹ igi tó wà láàrin ẹ̀ yìí ó lè dùbúlẹ̀ báyìí sáwọ́ òsì tó bá dùbúlẹ̀ sọ́wọ́ òsì ó ní ká yà sọ́wọ́ òsì tó bá dùbúlẹ̀ sọ́wọ́ ọ̀tún ó ní ká yà sí ọwọ́ ọ̀tún àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa fọkàn sí fún ìtọ̀nà wa nítorí pé ó ní nǹkan pàtàkì tó ń ṣe nítorí ẹ̀mí tiwa gangan ẹ̀ ta ló ní béèrè yes orúkọ mi ni ọlárẹ̀wájú balùfọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ó dá lórí iná pupa tó máa ń dá ọkọ̀ dúró ìjẹ́ tó bá dá ọkọ̀ dúró fún bí ìṣẹ́jú bíi mélòó kan tí aláwọ̀ òféèfé bá jáde ǹjẹ́ a ní àǹfààní láti máa lọ kó tó di pé aláwọ̀ ewé jáde. Hmm, very good question ẹ bá mi pàtẹ́wọ́ fún un. inú mi dùn fún ìbéèrè yìí ṣe rí àmì pupa ló dá wa dúró àmì òféèfé ó sọ fún wa ká gbáradì àmì olómi ewé òun ló sọ pé ká máa lọ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nwọ̀n yìí tí a kì í farabalẹ̀ fún ó ń fi ẹ̀mí wa ṣòfò púpọ̀ pàápàá ewu àwọn ọlọ́kadà àwọn rí àwọn náà yìí gẹ́gẹ́ bíi pé kò kàn wọ́n rárá tí wọ́n bá ti rí pé àmì òfẹ́ bẹ́tàn àwọn ti lọ́n ti wọn èyí dẹ̀ fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò kálukú kó fara pa púpọ̀ jù àwọn iná yìí ń sọ ọ̀rọ̀ fún wa èyí pupa tó dá wa dúró òun ni ká dúró ó fún àwọn ẹgbẹ́ kejì wa láyè láti lọ tí o bá tún wá olóòfẹ́fẹ́ yẹn ó tún tàn tí òfẹ́fẹ́ bá tàn á ń láti gbáradì ẹlòmíì ti paná ọkọ̀ ẹ̀ ẹlòmíì ti rojọ́ lọ nínú mọ́tò ẹlòmíì ò tiẹ̀ wo bẹ̀ ṣùgbọ́n tí iná ẹ̀ bá ti tàn ó ṣẹ̀wálé ìkànnà pé ẹ gbáradì tí àmì ewé bá ti wá tàn òní ká máa lọ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn púpọ̀ pápá àwọn onímọ́tò wa kí kálukú ó fọkàn sí tó ń ṣe tá a bá ti wà níbi tá a ti ń wa ọkọ̀ ká má máa rorò kúrò ká má fọkàn wa síbòmíì mọ́ ká fi ọkàn wa síbi tá à ń lọ ọlọ́run á máa ṣọ́ wa ta ló tún ní ìbéèrè ọjọ́ ìṣòro ṣe máa wà. ọ̀dà ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá látàrọ gbogbo ẹ̀ ló ti yé gbogbo ẹ̀ lágbó bí oríire ti oríire tàwa náà ni yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ẹni ìrùsẹ́ ni èèyàn mi ò ṣe èèyàn ṣé ká wá fi wé alábàárò mi kò ṣeé ṣe tá a bá wá ní àní dúró fún yín bí olùrànlọ́wọ́ ká dúró fún yín bí onídùúró ta ló wáá fẹ́ dúró ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí tó olórí ẹbí létí kó máa dàbí pé ṣe là ń gbé nǹkan gbẹ̀yìn wọn lọ. òótọ́ ọ̀rọ̀ ni sista mi sọ dó àwa mẹ́tẹ̀ẹ̀ta ta wà ní bíbá àwa là ó yẹ ká tó fi tó wọn létí nítorí pé wọ́n sọ pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. gbogbo ohun tí ẹ̀yin méjèèjì sọ ọ̀rọ̀ tó dáa náà ni yorùbá bọ̀ wọ́n ní ẹni tí a bá bá lábàáhùn náà ni bàbá olórí ẹbí náà ló kù fún wa ń bàbá kò ṣẹ̀ṣẹ̀ kí a fi tó wọn létí but um, nǹkan kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ìrẹ́ Dénìkẹ́ torí mo rántí wípé ọwọ́ ẹ̀ ni dọ́kúmẹ́ǹtì ilé yẹn ló kángun sí ní kété tí bàbá wa fàyè sílẹ̀ ṣé ó ṣì wà lọ́wọ́ ẹ̀. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀ẹ́dẹ̀ jẹ́rìí mi látijọ́ tó ti dọ́wọ́ mi níṣẹ́ ni mo lọ tọ́jú ẹ̀ síbi tí èèrà gan kò lè rìn kódà èmi ò tọ́jú ẹ̀ sílé ọ̀dọ̀ wa o àmọ́ níbi tí mo tọ́jú ẹ̀ sí. Si ààbò tó péye ó wà fún. Hmm. ọ̀làríwájú sà báwo dẹ̀ níṣẹ́ tí wọ́n lọ kórè sí kí ló ti ń fàìn dẹ̀. mo mo find it interesting sir. ò ń gbádùn ṣe wàhálà. kò dẹ̀ ṣe wàhálà náà o ṣe wàhálà. all right ètò ìdáná lọ́wọ́ máa ṣe fún wa ẹ̀yin náà gbádùn ni. Ah! ẹ gbádùn mi dọ́wà. ẹ wo ìbá lọ rí mọ́níjà báǹkì lọ́la kìí lójú ayé tèmi yìí lẹ́sẹ̀ gbé ìwé ilé yín fún un. Ah, ṣe bára ń tá a ronú tá a fi sọ yí pé kí ìwé ilé ọ wà lọ́wọ́ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n yín ni ọwọ́ ẹ̀ lọ yẹ kó wà ṣùgbọ́n a kì í mọ̀ wàálẹ̀ kó tún kú ni níṣu adé àga òpèrè akọni ló fi dá lálẹ́ adé àga ẹni tí mo mọ̀ bí ẹ mọ owó ni ọdún ni kì í ṣàìmọ̀ olóko adé àga burú ó lè ń ka ẹ rò ó dáadáa kẹ́ ẹ tó ṣe é à ẹ pé àrò àti ọ̀dọ̀fin inú yín ẹ wo àbámọ̀ kì í síwájú ẹ̀yìn làbámọ̀ wà ẹ rórí yín dáadáa. dadi ẹ ṣeun ọlọ́run á jẹ́ fún wa ṣe rí lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti lọ púpọ̀ púpọ̀ lórí ẹ̀ o ah. bẹ́ẹ̀ ni ṣé àwa mọ ẹ̀gbọ́n wa ni àmọ́ wá wọn àmọ́ tán lè ṣe àmọ́ ṣá lórí ọ̀rọ̀ tí à ń sọ ìṣẹ́ ẹ já fún un níbi tán ti fẹ́ lọ gbowó àwa náà la fẹ́ lọ sign fún un gbogbo tán lè fẹ́ fi owó ṣe pátápátá náà ti ṣàlàyé fún wa. adé àga ti san tí ó fowó ṣe fún yín. wọ́n ti ṣàlàyé fún wa sir. ẹ̀yin náà sì gbà bẹ́ẹ̀ adé àga tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò níṣẹ́ kan pàtó pé iṣẹ́ báyìí lòun ń ṣe ilé tó ń gbé two million ní san lọ́dún iṣẹ́ kí ládé àga wá ń ṣe tó fi ń san two million lọ́dún ẹ sọ fún mi adé àga tó jẹ́ pé tó bá kì í káàárọ̀ báyìí ẹ lọ wo táwò kẹ tó mọ̀ bóyá bóyá ọ̀sán ni adé àga ò ń ṣèyàn gidi òun lẹ wá sọ wípé ẹ fẹ́ gbé ìwé lẹ́yìn fún ẹ wá ló ti ṣàlàyé fún yín ohun tó ń fẹ́ fi owó ṣe ẹ yá rò dáadáa ẹ wo tọ́ba wù yẹn gbọ́ tọ́ba wù yẹn gbà ntẹ̀mí ọ̀sán ọmọ sanwó ọ̀gánà ya kárẹ̀ ẹ mọ̀ ni mi ò sọ fún yín sá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àbámọ̀ kì í síwájú ẹ̀yìn ló ń wà. dádì ajúpẹ́ gan sá ẹ jẹ́ ká máa gbàdúrà pé kò ní sí láburú. èmi náà gbàdúrà kó sí láburú. ẹ ṣe dáadé. ẹ ǹdẹ́ o. pápákọ̀ ah, ah, ah, kí ló dé calm down park olú adánidúró do ní gbèsè ojú bọ́lẹ̀ bọ́lẹ̀ ọ́fíìsà ló ní agbègbè rẹ̀ ọ́fíìsà wa mi ò lè halẹ̀ má wa. kí nìyẹn ẹ̀yin náà ń gba one way. ìwọ mi o ọ́fíìsà ló ní agba bíi ọ́fíìsà ìwọ ọ́fíìsà ọ́fíìsà ló ń gbèsè. Eh, mo ẹ̀ eh, mo wà bí mo wà bí má wọ̀rí. mo kàn ní kí a gba bíi so that taba máa fi gbẹ̀gbẹ́ báyìí ká yọ síwájú àwọn á lè yà kíákíá. fún mi ṣé bó rí mi wájú mọ́tò yẹn ṣá. ẹ dẹ́nà tó bẹ́ẹ̀ bí ọlọ́pàá gidi lẹ́yìn ẹ máa ní pé kí mọ́tò máa gbá wọn wè. ọ́fíìsà ẹ ẹ má fi wá sí ibà yìí ẹ ń lọ ni. ó yẹ kó mọ̀ pé nítorí tiẹ̀ ni ọmọ yìí ṣe ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ọmọ yìí kéré sí mi púpọ̀ jù kò yẹ kí n bẹ̀ sí ń bá transfer ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn so let me just go. kí ni yẹn don't tó bá tún fọ́ ọkàn mi ẹ dúró màá fi í sílẹ̀ nítorí ìdí kan torí ó dọ̀pì yìí mi ò lè yẹ kẹ́ tún dákun ẹ gbọ́ wálé jọ kẹrí ẹwù inú tiwa náà dùn bẹ́ẹ̀ ṣe bá wọ ọfíìsà sí i. ń sanwó fún wa. ẹgbẹ́ ọlọ́run lórí àgbà bíi àwa lágbára kọ́ra bí ọdún. ìjọ tẹ ẹ bá tún dánwò wẹ́dà ọfíìsà ọ̀nà ọfíìsà a máa gbé mọ́tò yìí dé ẹ ṣẹ́ṣà wa ẹ wọlé. ọ̀gá ẹ kẹ parí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe parí ẹ bẹ́ẹ̀ ẹ parí ayé mọ́tò ń sí rẹ bẹ́ẹ̀ nìyẹn fáàtì mo sọ fún yín. wọ́n ní ta parí ẹ̀ báyìí bá parí láìpẹ́. kẹ́ ẹ gbọ́dún mọ́tò. ọmọ stop traffic rẹ̀ kọ́ gbé kọ́ gbé mọ́tò ẹ̀. Yeah, yeah, yeah. Thank you very much. Listen. Thank you very much. Ẹ ṣé gan-an. Adúpẹ́ ẹ ṣé. Thank you very much. Ẹ ṣé. Náà gbogbo ilẹ̀ mọ̀ wípé a wá bá ọ̀rẹ́ wa arẹwà arábìnrin Atọ́lání ṣe ọjọ́ ìbí. Abẹ́kọ̀ọ́ ẹ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọdọọdún oníkálukú ń ṣe kíni ọdún ẹ̀ ń lé sí ọdún tí ẹ̀ ń lé sí lénìí ó dẹ́ pè wá ká jẹ́ ká mú abẹ́ẹ̀kọ́ tó lá ní ibọ́ síbí báyìí ẹ pàtẹ́wọ́ fún. tọ́lání rè kò wá lè ṣe kò sí kóbìnrin wà kó má ní you know you know darling honey sweetie adẹ gbogbo aládẹ mọ mo rò bá mọ ọmọ náà ọmọkùnrin náà ó fi irun mú ṣe fẹ́ǹsì ètè kò kò ga chocolate color. ẹni tí ó bá mọ̀ ń bí ẹjọ́ ẹnọ́ka sí. ẹ pàṣẹ òmìnira ẹjọ ṣé kò fi irun mú ṣe fẹ́ǹsì ètè ṣé ó kúrò àbóga thank you ẹ bá jẹ dájà lẹ ẹ sí báyìí yé. òyì <coughs> kọ́ mi dé ẹ̀rù mi ìrọ̀ kò lè tó yẹn má bàa dájà lẹ́ni o so now ẹ má jẹ́ kí a fi àkókò ṣòfò wọ́n fẹ́ gé cake now mo dẹ̀ fẹ́ gbogbo a participate alright so máa kà láti four dé zero ẹ jọ ẹ bá mi kà ẹ gbóhùn sókè gan-an ẹ jọ tọrọ lọ́hùn because wọ́n máa record wa four. three, two, one, go! Happy birthday to you. Happy birthday to you. Emile, how are you? Oh, congratulations. Igba ọdún ọdún kan ni. Ṣé òbí ló pè mí tètè wá látàárọ̀? Ibi iṣẹ́ ni, ibi iṣẹ́ ni. Mo mọ̀ pé mi lẹ̀ kí n máa kó plate, kí n bottles, but wo iṣẹ́ ẹ̀ wo kọ́ lọ ràn wá lọ́wọ́. Ah, kí ló ṣe brother mi tó wù mí báyìí? Twin brother mi kí ló dé? O ti miss mi. Ọ̀dà má ni iṣẹ́ ti gbọ́. <laughs> Jọ, little gift tí mo mú wá fún ẹ nìyí. Congratulations. Thank you very much. Congratulations. All right. <laughs> Wo mo láti tètè máa lọ́sìn nítorí pé ṣọwọ́n pé russian hour la fẹ́ wọ̀ and eh, mi ò ní fẹ́ kí fàwọn colleagues mi nìkan lẹ̀ síta kájọ máa control traffic ẹ̀ ló máa da ṣe ti gbọ́ congratulations once again mo ti ń lọ nìyẹn. ọ̀gá ah, ah, ìjọ báwo ni. Ah, títí ìwọ náà ah, mo ti mọ̀ pé gbogbo ilẹ̀ máa wà bí ibà ẹ̀ ẹ máa wọ̀ má sì wá padà wá jọ ẹ̀yìn fàájì tẹ̀ ṣe lọ ẹ jẹ́ tètè máa lọ. oh lest i forget ṣẹ́ni tí n bá sọ kínní lẹ́nìí mi ò ní forgive ara mi mo dé ta lẹ́ǹkan yẹn ẹ̀kọ́ park anyhow kú dáa ṣẹ́ni tí ìwọ bá máa jáde ní ìsìn ó lè jẹ́ gbégbá ẹ̀kọ́ ni ìwọ fẹ́ jáde ẹ máa disturb ara yín ṣùgbọ́n tí ẹ bá ké sáwa last mark àmàjẹ yín àdèmàbá yín all to everything in toto tẹ́nibọ́dì ò ní disturb ara wọn ṣe ti gbọ́ all right i go <laughs> all right now. <laughs> oh. no. Uh, so uh, ladies and gentlemen eh, ẹ má bínú eh, eh, bẹbẹ ń lọ àbí bẹbẹ dúró.

ojú òkè tiẹ̀ rárá òun ní tìjú rárá ni òun bọ̀ ní patí ìyàwó mi a respected banker in this country òun ṣe báyìí wá òun wá pẹ̀lú uniform shut up please let me talk please tí bá sọ yẹ kí n sọ̀rọ̀ ṣé aṣọ tó wọ̀ yìí sìn ṣé aṣọ ọdún ni àbí aṣọ àjọ̀dún. but kì í ṣaṣọ ẹ̀wọ̀n náà. I don't fucking what wò mọ̀ wípé aṣọ ọ̀gbà lèyàn ń dá fúngbà láàrin aṣọ ọ̀gbà ń dá fúngbà kò mú tó don't don't be too myopic please. máa bá jí máa waste time rẹ ṣé oúnjẹ lẹ́nu ni gbogbo náà wò a graduate for Christ sake second class upper ìwọ olóṣìṣẹ́ májámájá ẹ bọ́dà ṣe bẹ̀rẹ̀ yẹn àwọn tó ń dàrẹ́ traffic nínú oòrùn tó pé ìgbà mi wọ́n lè wà bẹ́ẹ̀ twenty four hours most of the time twenty four hours ọmọ àmì ẹ òjò rúrọ̀ rúrọ̀ you are there this case lay now look àwa ti àti àti àti wẹ̀ àti àti yọkàn kọ̀ àti yanjú tiwa he is a banker and i'm a lawyer as an accountant gbọ́dọ̀ afẹ́dé wọ́n máa recognize wa ó disgrace ara ẹ̀ mẹ́rin náà look at what you ohun tó ń wọ̀ ohun tó ń wọ̀ majamaja kò sí tẹ́lẹ̀ wọ̀ báyìí àwọn bẹ́ẹ̀ tó wọ̀ bí tẹ́ bá wọ̀ báyìí wọ́n recognize wa ni wà yìí ohun tó wọ̀ ó disgrace ara ẹ̀ mẹ́rin náà not àwa àkọlọ disgrace o look i'm tired of that. ẹ bá sọ̀rọ̀ ọlọ́run iwájú so gbọ́rọ̀ tí gbogbo wọn sọ látàrọ̀ wo tí ò bá a abẹ́ta kò quit dandan kọ́ná fi ń ṣiṣẹ́ náà ah, ìwọ ikàn náà ni gbogbo gbà wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tójú bá tiẹ̀ ojú ń tàwa tajọ rẹ̀ yá ojú ń tì wá náà kí lè lọ tó gbogbo lè o dẹ̀ wá sọ iṣẹ́ di ọrùn ìṣúlá parun kú sí wo abẹ́ta kò fi sẹ́lẹ̀ o tipátipá kọ́ná fi ń ṣiṣẹ́ tí ò bá dẹ̀wọ̀ kó máa lọ́nlọ́ ẹ̀ káwọn náà máa lọ́nlọ́ ń bọ̀ lọ́fíìsì mò ń bọ̀ lọ́fíìsì ẹ mo kàn sáré wá ṣe kọ́ńtà ẹsẹ̀ ah, ẹni ò ní pẹ́ rárá. yá máa bọ̀ mí tó bá dáa ṣé o. ó ṣe kíákíá sọgbọ́ yẹn dá ọmọdé yìí lóhùn. sọ bínú mi ò bínú mi ò bínú má bínú dákun mo fọlọ́ ọba bẹ̀ wo ṣé orí ẹni tó ní táyà yìí bí n bá tètè ṣe tán kó gbé lọ ọmọ abínú tóró ti gbé lẹ̀ tipẹ́ sọgbọ́ lẹ ìtì mọ̀mọ́ yọ̀ fún ọmọ pọ̀ ṣé kò sí náà ni ọ̀rí ọmọ kan tí ò ní pásẹ́ńjà lórí tí ò lérò lórí ni ó wa mọ́tò ní àyè nínú àwọn ọmọ wa ní ìsìn bí ó ṣe lọ ṣe àṣemọ́ṣe nu bó ṣe lọ lùfin yín nu báwọn èèyàn yín ṣe mú nu ẹgbẹ́ àwọn dẹ̀ mú kí wọ́n mú báyìí ni wọ́n ṣe jáwé lé lọ́wọ́ nù ó sì ti mọ̀ mí ní àyín dáadáa tẹ́lẹ̀ ọmọ wa ni ó sì jọmọ tó dáa sí mi bó ṣe wáá bá mi nà ló bá ní bàbá ẹ gbà mí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ ṣe gbá o ẹ ṣàwọ ẹsùn kó bá bá sá sun o kí ló dé o lọ́ba ní òun lọ wa mọ́tò àwọn èèyàn yín wọ́n mú òun o bọ́ọ̀ ni wọ́n ṣe ń gbòòrò jọ ọ̀jẹ̀bí ọ̀jẹ̀bí kódà gan mú mi sí mo wá bẹ̀rẹ̀ sí ní sórí burúkú ọ̀rọ̀ sí mo sórí burúkú ọ̀rọ̀ sí mo ní ah, ah, ara ẹ̀yin tẹ̀ ń bàlù jẹ́rẹ̀ bíjọba ṣe ń tiraka tí wọ́n ń gbìyànjú wípé ká lè mọ rìn lọ́nà òfin irọ́ ni ẹ̀yin ọmọ dàrú ni mo bú tí mo sọ̀rọ̀ sí gan ọ̀rọ̀ tí etí ikú pọ́tẹ́ di mo sọ sí i máa máa sọ̀rọ̀ sí dáadáa tán lọ́wọ́ a sọ fún mi lónìí wọ́n jáwèé fún òun wọ́n jáwèé fún ọ̀dà ìwé tí wọ́n já fún ọ̀dà bó ṣe mú fún mi nu bá gbàwé lọ́wọ́ ẹ̀ wípé tí n bá ti rí ọ o ọ bá mi yanjú rẹ̀ ọba <laughs> ọba lẹ́sẹ̀ sí. olórí ẹbí kò ṣeé ṣe ìgbà tí ìjọba ti jáwèé fún yẹn ẹ jẹ́ kó lọ sanwó yẹn. mi jẹ́ sanwó àkọ́dá má jọ sanwó ọmọ dáadáa ni lọ́dọ̀ mi ní. kò sí nípa tèmi láti gba ìwé á lọ sanwó yẹn ni. àtisọ́ fẹ́ gbọ́ àṣírí kan wà ńbẹ̀ mo ti gbowó díẹ̀ lọ́wọ́ ẹ̀ mo gbowó díẹ̀ lọ́wọ́ ẹ̀ mo ti sọ yí pé tí n bá ti rí ọ bá ń ṣe ọ wà bá ń lo ẹsẹ̀ sí tí òfin ní sanwó. olórí ẹbí olórí ẹbí ẹ lọ gba owó owó ẹ̀yìn. owó ẹ̀yìn kọ́. ẹ gba owó lọ́wọ́ ẹ ẹni tí ìjọba mú ẹ rọra o ẹ jókòó dáadáa ẹ wò ó ah. olórí ẹbí ṣé torí pé ẹ ní èmi gẹ́gẹ́ bí ọmọ níbi iṣẹ́ LASTMA ló fún yín láyà láti lè máa lọ gba owó kiri lọ́wọ́ ọ̀daràn tíjọba mú kò rí bẹ́ẹ̀ sọ́rí ibi tó rò lọ rò lọ kì í ṣe bó ṣe rínu sọ́rí ọmọ ní gbogbo àdúgbò yìí à ọmọ tó dáa sí mi ni í máa gbọ́rọ̀ sí mi lẹ́nu sọ́rí. kò sí nǹkan tí mo lè ṣe wọ́n ti pè mí lọ́fíìsì. máa gbọ́ gbogbo agbára tó bá lè lò mo fẹ́ kọ́ fẹsẹ̀ tó lu ẹsẹ̀ ọ̀gá ni ọ́. mi ò lè lu ẹsẹ̀ o ọjọ́ kò lọ sanwó fúnjọba. dọ́ torí ọmọdé dojú tì mí o. hello ọmọge. Ah, ah. ṣebí rẹ̀ là ń bá sọ̀rọ̀. <laughs> ọmọge bá ẹ sọ̀rọ̀ mo ní kó wọlé sọ́kọ̀ ò dáhùn. mo gbọ́ ṣùgbọ́n mo ní mi ò wọlé. <laughs> ò wọlé kẹ wò mí wò mí dáadáa ọsàn ṣó o mọ ọsàn tó bá rí gbajúmọ̀ tó kọ̀ tí ò jábọ́ o mọ àwọn ẹyẹ àwọn ẹyẹ tó ń fò balabalabala àwọn náà máa fi jẹ ẹ. <laughs> ẹ ọ̀rọ̀ bá mi yẹ ẹ ó mọ ni. ìyẹn ti ẹyẹ àti àwọn ọ̀sán èèyàn lèmi ọmọge sì ni mí. Ah. wo èèyàn lèmi wàá wá ọ̀dọ́ dẹ̀ lèmi. ẹ jọ̀ọ́ Mr. Ọsàn torí gbajúmọ̀ ǹjẹ́ lérò pé ẹ lè wa ọkọ̀ ìdílé báyìí. Ah, sisi ọlọmọge èmi ni mo wa ọkọ̀ ìdílé mi àbúgbọ̀ bàdẹ̀ ṣe wáyé ilé koko ń dágbé wo lákọ̀ọ́kọ́ náà ló bẹ́ẹ̀ tẹ́. ẹ rántí ìyẹn. Eh. manager hello manager. ṣé mr daga nìyẹn. ah mo ma really appreciate call yìí o. ra mo fẹ́ sọ mi pé a ti ṣe meeting management tẹ̀ ti gbà pé ká fún yín lówó yẹn. <laughs> ẹ ṣe. ṣùgbọ́n ọkọ̀ tó kù báyìí ni dọ́kúmẹ̀ntì wà lọ́wọ́ yín. ó ti ṣe ẹ kò látara nìkan ló kù ẹ̀dùn ẹni tí n bá rí ìwé lé ẹ̀ kó wá màá gba owó yẹn lọ́sẹ̀ yìí ah, ẹ ṣe ọlọ́run á ṣe inú náà thank you so much. gbọ́dọ̀ la máa rí pépà gbà. ẹ màá kàn yín lára láìpẹ́ ẹ ṣe ah, ọpẹ́ o. ló ṣe dénìkẹ́. dénìkẹ́ ti fi mí lẹ́ lọ. ẹ adénìkẹ́ ṣe kí ni. ó ti kú. adénìkẹ́ ah! ikú ikú ẹ ẹ ládénìkẹ́ kú. wàbí wàbí adénìkẹ́ kú kẹ́ ẹ wàbí wàbí ẹsẹ̀ wo ni mo ṣe fọ́lọ́ tó mi ẹ̀ṣẹ̀ wo ni. àná mi má wulẹ̀ sunkún wa ó wọ ọlọ́run tó fún wa oògùn náà ló tó gbà padà lọ́wọ́ wa ẹ jẹ́ ká gbàgbé e gan wọ́n bá tásìkò àti kú oníkálukú ni. ṣé òótọ́ ni dénìkẹ́ ti kú ni. bọ̀dá mi ṣé wọ́n fi mọ̀dá kó ṣeré ni sísítà mi ti kú ó ṣe lè kú nǹkan tí òye mi ń bẹ̀ nìyẹn dénìkẹ́ ṣe lè kú ikú gbáà nílé lásìkò yìí Eh? tó dẹ̀ mọ gbogbo ohun tó wà nílẹ̀ ó mọ nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ó mọ̀wé tí mo fẹ́ gbà lọ́wọ́ òun àbí kí ni túmọ̀ eléyìí báyìí. ṣé ìwé ilé tẹ fẹ́ gbà lọ́wọ́ sista mi ọmọ bàbá yín ọmọ ìyá yín your blood sister nítorí ẹlẹ́ṣẹ̀ sọ pé kò yẹ kó kú lásìkò yìí. ṣé kò tó torí ah, ọlárìnwájú bọ́dá mi ṣé ìwà òkè. Okay? àmì ìwà òkè àmì ìwà òkè àtọ ó yẹ kí n jẹ kó mọ̀ pé mi ìwà òkè kẹ. ó rí bẹ́ẹ̀ kí ló ń sọ yìí ìtò ṣàṣe kókó jù ni pé ṣé ìwé yẹn ti wà lọ́wọ́ wọ. kò sí ìwé ilé lọ́wọ́ tèmi. ẹ ẹ yẹn ló máa sọ kẹ màá dé lọ béèrè lọ́wọ́ ọkọ ẹ. irú àwọn èèyàn wo ni ọlọ́run dá mi mọ́ báyìí tí wọ́n kàn wọ́n lágídí wọ́n kàn lá. tẹ́fẹ́ gbọ́ kò yé mi ẹ gbọ́ lọ bàbá ṣeun báwo ni ikú yẹn kan ṣe ṣẹlẹ̀ náà. Ah, ah, ṣé wọ́n sọ bó ṣe ṣẹlẹ̀ ni ọ̀tọ̀ lọ̀rọ̀ tán bá mi sọ. àní báwo kí ló ṣe rí kí kí lákọ̀ ìṣàlàyé fún mi. ṣe rí níbi níbi bankanto nìyẹn bíi traffic light ẹ̀gàn ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ṣé mò ń gbé lọ sí hospital lẹ́rẹ́ àná nígbà tó fẹ́ rọ àtẹ̀dé di traffic light nílẹ̀ ìdí fún wa ní green pé ká lọ àlẹ́ ń lọ òjijì ni mo rí mọ́tò kòjọ dìbò kan báyìí ló kàn tàtàkù wá síbi tí a wà ó fẹ́ kọlu ọgbọ́dọ̀pẹ́ níbọ̀ mi tó wa mọ́tò yẹn olóyè awọ síbi tí ò yẹ kó yàwọ́ sí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́lẹ́lẹ́ni dùn. ní títí bàǹkà tó ní ẹ̀ gangan àárọ̀ ni àbẹ̀yẹ alẹ́ àná ni nǹkan bíi aago mẹ́sàn-án sí mẹ́wàá àbọ̀ ni. lánàá òde yìí. àná ni àná ni. mẹ́sàn-án lálẹ́. mi náà ti kó bá mi mo ti rí àgbàkọ eré. Ah! Ah! ẹ ó àwọn. Mr. Adéaga ọmọ sàárọ̀. mechanic tọ́jà rẹ̀ kí ló dẹ̀ di látàárọ̀ mo ti wá bí kẹ bẹ́ẹ̀ lẹ́yìn ń pẹ́ kẹ tó débi iṣẹ́ yín sí. irọ́ ẹ má bínú àbàkò ṣe dúró wò ní ṣẹ́rí tí n bá ti kọ́kọ́ jí láàárọ̀ n kọ́kọ́ gbé dánfó mi mo ní dánfó yìí àwọn kan fi ṣiṣẹ́ lọ pa tọ́rọ́kọ́ bọ̀ gan-an bí èlò kan bá ṣe tán wàá pààkẹ́ sílẹ̀ káwá bẹ̀rẹ̀ iṣẹ́ mẹkáníìkì. kí nìyẹn ṣe jọra wọn. kó lè tóra wọn náà ni bàbá kó ẹ ó mọ àṣàrọ̀ ṣé ò sí àrí. ẹ mọ́tò mi mo gbé wá òun rè òun la dé mọ́lẹ̀ yìí. ọ wọ́n ti bá yín bò. ẹ wọ́n ti bò mọ́ bẹ́ẹ̀. ṣé kò sí. ó wà mo fẹ́ kí wọ́n kún àwọn èèyàn tó ń kun mọ́tò yẹn ẹ mo fẹ́ kí wọ́n bá mi kún kọ́ ní black. black. Mm tí wọ́n bá dẹ̀ kún tán kó bá mi yọ plate number méjèèjì kí ó bá mi dè mọ́ lẹ̀ báyìí tí mo fẹ́ nìyí. àṣà bá mi bò mọ́ bá mi bò mọ́lẹ̀. ká yọ plate number. ẹ hmm. eh, a máa ṣe <laughs> kò sí kankan. kò sí kankan kí ni orí. Eh, kò sí kankan. ẹ eh. kí ló dé tí ẹ páàkì ẹ sí ọgbà tí yín àbí ṣé kò save ni kò sẹ́ni kankan lé bọ́nà ah, ṣóò lè bá mi mi lè tọ́jú mọ́tò sọ́dọ̀ ẹ̀ ẹ ṣé mi ò lè tọ́jú ọkọ̀ sọ́dọ̀ yìí. kí ló dé tẹ́ ẹ lè tọ́jú ọkọ̀ sọ́dọ̀ mi. Ah, ah, láti ìjọ́ ta ti ń bá bọ̀ ẹ kò burú ah, Timothy akun a plate number. jọ plate number yẹn ó important ẹ yọ kó mi fẹ́ káwọn èèyàn máa wá síbi kọ́ máa rí i pé mọ́tò mi ni wọ́n bò wọ́n lẹ́nu. kò tiẹ̀ da bẹ́ẹ̀ iye tó bá máa gbà kò jẹ́ kí n mọ̀. àmọ́ bá ṣe ṣírò ẹ̀ láfi yíra wọn. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ máa ṣọ́ra pẹ̀lú dáńfó tó ń wá káàkiri. Ah, kò sí bá a ṣe lè sọ̀rọ̀ àṣà àṣà á jẹun àbí á jẹun. ọ̀ráìsà ẹ tí àwọn kanṣu bá wá ńkọ́ torí àwọn kanṣu máa ń wá sínú ọgbà mẹkáníìkì tí wọ́n máa wo wọ́n máa béèrè ìwé ọkọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ tún ní ká yọ nọ́mbà báyìí. ìwé ọkọ̀ wà ńbẹ̀ mi ò kó kúrò àmọ́ ẹ̀ máa ẹ̀kan ṣóyè ẹ̀ tọ́jú gbogbo nǹkan mi sílẹ̀. àwọn àtọ́jú ẹ̀ àádẹ́tún máa yọ nọ́mbà ẹ tí wọ́n bá. no ẹ filẹ̀ àwọn sì máa ti máa gba demorage ju àkójú bẹ́ẹ̀ lọ ọlọ́run sixteen. bí èlò ni demorage dá máa. ah twenty five àní ọ̀gá mi ọlọ́run owó ni. two hundred naira. ọ̀wọ́ a san owó ìwà ah ọlọ́run ò ní jẹ́ ó tètè wá gbé kò ní tètè wá gbé ibi tó ń lọ yẹn àgbàdé sáwọ́ èmi gan wà ní tètè pé Timothy. ọlọ́run ọlọ́run ọ̀gá mi já àmọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá owó ti bí òpèlè nìyẹn. ah ọmọ ìtúndé owó wo ni o pé kò ṣe ní pé pè mí nípa àwọn onídìí owó díẹ̀ láti fi ṣe àwọn renovation kékeré kan fún family house wọn irú roofing sheet wọn sìn ìyẹn ti ń jò then paint ara ilé gbogbo yẹn ti peel off. bólú ẹ̀gbọ́n ti fẹ́ ro báyìí èlò gan-an gbà sálárì kí tó fún ẹ lówó tí wàá fẹ́ rọ́njẹ sílé kí wọ́n gan tó ra aṣọ sọ́run kémi náà tó ra owó mọ́tò everything kí tó sanwó lé. bóyá ti máa dé ọ́fíìsì máa apply for loan tọ́lọ́n bá jẹ́ kó dá mi lóhùn ṣáàbà mi sọ fún dáàdi pé màá get back sí wọn very soon. ọlọ́run alẹ́ jẹ́ kan dé lóhùn lágbára ọlọ́run. àmín. iṣẹ́ ọkọ mi. ọmọ làbá tẹ ayé ẹ máa bàjẹ́ o ayé ẹ máa bàjẹ́ fine ti aláàdá ẹ fò sílẹ̀ o ẹ fi wèrè lẹ̀ o ẹ máa lọ sórí wàá máa yakọ torí ẹ. ẹ dọ́gbẹ́ o ò fún mi lọ́wọ́ mi àbí ò fẹ́ mi lọ́wọ́ mi màá mú ya ẹ màá mú ya ẹ. àmọ̀rẹ́ nìkẹ́ ah báwo ni. ah fine o. ṣiṣẹ́ lọ dáadáa. àdàdà ah, ni a dúpẹ́. ẹgbọ́n náà ọ̀gá ta ló ń jẹ́ adé àgàbàlùfọ̀n. ẹ̀gbọ́n mi ni adé àgàbàlùfọ̀n tí mo introduce ẹ̀yin guys lọ́jọ́ yẹn. mo sọ bẹ́ẹ̀ náà torí ọ̀gá ní kí n mú picture tí wọ́n capture ní cctv lọ sí licensing office láti fi trace mọ́tò tó pààyàn ṣẹjẹ́ mọ̀ pé jeep ẹ̀gbọ́n yìí ni jeep tó ń sọ pé pààyàn yẹn. ó ti o. mo ní. jeep wo ni náà lexus jeep mi àbí nọ́mbà mọ́tò ẹ̀gbọ́n yín náà kọ́ rí. òun ni jọ̀ọ́ Mọ́rẹ́nikẹ́ mo fẹ́ kó ṣe oore kan fún mi má bá anybody sọ pé ẹ̀gbọ́n mi ni ó ni to tó pààyàn o gbọ́. all right Let's go. We mo go bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ sìn màá lọ bá wọn nílé nípa àwọn náà ti dáràn o wọn ti dáràn o mo ṣe lọ. Ah! àṣepọ̀ ọ̀dá mi ló pa sísítà mi. kíkẹ́ lọ́mọ tí bàbá bá ti dé sọ fún wọn pé mo wá sílé kó wá sọ fún wọn pé ohun tí mo fẹ́ rí wọn fún ó ṣe pàtàkì púpọ̀ bí n bá lè padà wá ní alẹ́ yìí màá kàn wọ́n lára láàárọ̀ ọ̀la ṣùgbọ́n. ó dàtọ́ màá bá yín jíjọ fún wọn tó wà nífẹ̀ẹ́ ọ̀nkú ẹ má gbàgbé ọkọ̀ tẹ promise mi. àà ah, ah, máa fún ẹ̀yin ọmọdé yìí. jẹ́ yà ó jẹ́ gbòòó ìràwé ọ̀nà kó má jẹ́ yà ó jọ̀nà ẹlẹ́dàá mi má má jẹ́ yà ó jọ ní. Báàmì báàmì báàmì. Ẹ̀ka nǹkan dábàá ayé tó kúrò ní bàǹtọ́pìn. Adé àdáṣe kúrò bí. Bẹ́ẹ̀ni sà. Adé àdáṣe kúrò bí. Wọ́n tẹ̀ kúrò ní bàǹtọ́pìn. Ọkọ̀ àbúrò bà ibi báyìí ni kò pẹ́ náà dọ́rọ̀ tẹ̀lé. wọ́n ní mọ́tò tó pa aláboyún tá à ń wá wọ́n ló ti rí. ẹ ẹ mà kò ń ṣe pé bẹ́ẹ̀ ni mo mo rí mà. òun kí ló dé tó mú wá. ẹ ìgbà tí. èló ló fún ẹ. kò fún mi lówó mà. kò fún mi lówó. kí ló dé tó mú débi ńgbà tí o. nǹkan tó ṣẹlẹ̀ ni mà máa ẹ bí traffic light. again mo wá pe àwọn boys tó wà nídìí ọ̀dà yẹn pé kó bá mi mú mọ́tò yẹn sílẹ̀ àfìgbà tí mo máa débẹ̀ mo wá wo plate number yẹn mo wá rí pé nọ́mbà gangan tó gbá obìnrin aláboyún yẹn tó jẹ́ ẹ̀gbọ́n mi òun náà ni plate number mọ́tò tó tún beat the traffic light mo wá ọ̀dà máa tó wà mẹ́mú ní pé kó bọ́ sílẹ̀ àfìgbà tó máa bọ́lẹ̀ ló bá di ẹ̀gbọ́n mi ọmọ bàbá mi ọmọ ìyá mi gangan ọ̀rọ̀ náà tójú sí mi ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé ẹ̀gbọ́n mi ọkùnrin ló pa sísítà mi gangan ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ inú ti sọ̀rọ̀ bí mi mi ò mọ̀ bóyá kí tiẹ̀ kí kí kí n dì wọ́n kí n gbá wọn ara mi ṣẹ́gìrì ṣùgbọ́n mi ní fi òfin sọ́wọ́ ara mi mo dẹ̀ ra sọ fún wọn pé bí wọ́n ṣe wà yẹn o kí wọ́n máa lọ report ara wọn lé àgọ́ ọlọ́pàá kó tí mo sọ fún wọn nìyẹn mà. Eh. <laughs> I see o ní kó lọ hand over rẹ̀ fún ọlọ́pàá àbí nítorí kó jẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ tó bá jẹ́ pẹ́ lòmíì ni o mọ ohun tó yẹ kó ṣe then àwọn yòókù ẹ̀ tó wà ń bẹ̀ o ò lè sọ wípé kí wọ́n lọ pe ọlọ́pàá láti wá mú bẹ̀ I see okay. hello profox rí mi lọ́fíìsì. bàbá mi ò ah, dà. bàbá adé àga pẹ̀lẹ́ ẹkú bọmọta jọ pẹ̀lú jókòó jókòó. ẹnlẹ bàbá ẹ máa ń lẹsà pẹ̀lẹ́ ọmọ fága yìí kò dúró dáadáa ẹ ò dẹ̀ kú tàbúrò rẹ. ẹ ti gbọ́. Ah, mo ti gbọ́ a kì í ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ má mọ̀ ah, ṣe bí olórí ẹbí ìyẹn òjògẹ́ ó bẹ̀rọ̀ mí bí láàárọ̀ yìí. wọ́n ti débi. jẹ́ tó ìgbé fún mi lórí ọ̀rọ̀ kú àbúrò rẹ òun lọ́wọ́ wájú mi tí mo fẹ́ parí. wọ́n gbéṣẹ́ fún yín lórí ọ̀rọ̀ ikú àbúrò mi. bẹ́ẹ̀ni. Ah, iṣẹ́ kí ni. ṣé bẹ́ẹ̀ nìkan ló ṣokùnfà kú àbúrò rẹ tó fi kú toyúntoyún ṣé irú bẹ́ẹ̀ yẹn á wá máa gbáyé adẹ́lájú yà máa wòóràn. kí la fẹ́ ṣe a ní gbẹ̀san ẹ kẹ́dúpọ̀ dáná wo bàbá yín àti àyíngbà tó wà láyé wọn ń ṣèyàn bẹ́ẹ̀ ìyá gbọ́dọ̀ wa máa jẹ ìyẹn ọmọ ká wa lajúlẹ̀ kí n máa wá wò yín ràn ń gbẹ̀san eléyìí ni ẹ̀san bẹ́ẹ̀ ni. ẹ má gbẹ̀san o ẹ má gba ẹ̀san kankan. adé àga n bá parí iṣẹ́ ìtàn bọ́ńtọ̀ wọ́n bá yóò kú lójijì ni bẹ́ẹ̀ ni. ẹ pààyàn ah. ẹ wẹ wẹ wo bàbá bàbá ẹ jọ ẹ jọ kíní yìí kò bá ẹ̀sìn kankan mu ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ bàbá olórí ẹbí wọn ò lẹ́tọ̀ọ́ àti gbé iṣẹ́ fún yín lórí ikú àbúrò mi láì jẹ́ ìmọ̀ tèmi kínní torí àbúrò mi ni ọmọ ìyá mi òun náà bí tẹ̀lé mi tí wọ́n bá máa ṣe ìkọ̀kọ̀ lórí ikú ẹ̀ mú láti mọ̀ pàápàá ẹlẹ́ẹ̀fẹ́ gbẹ̀sọ̀ gbẹ̀sọ̀ lọ́wọ́ ta ni ẹni tá a mọ̀ rí ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ǹjẹ́ a mọ̀ kọ̀ǹdíṣọ̀n torí tọ̀hún wà nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹ wo ẹ wo ṣe mọ̀ wípé òun gan kò kàn dúró fún iná ni ẹ amọ̀pẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àmọ́ condition tó ń bá lásìkò yẹn torí ẹ̀ mo ṣe ẹ̀ má gbẹ̀san. èmi ah, á gbẹ̀san eléyìí. mo ní ẹ má gbẹ̀san. mo lé mi á gbẹ̀san. ẹ má gbẹ̀san. Ah, nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. mo ní ẹ ò gbọ́dọ̀ gbẹ̀san bàbá. Ah, máa parí iṣẹ́ eléyìí o. ẹ tọ́ ẹ. thank you. adé àga. adé àga. òforí kásàsì alásàsì hmm? bẹ́ẹ̀ ni ẹni àpèrò ṣẹ́ yìí nítorí rẹ̀ ó ti forí kó. Ah, bàbá ìmọ̀ ẹ̀kọ́ mi bẹ̀ bàbá ẹ dákun ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fi yèdénú ẹ má bínú sí mi ẹ wo ẹ wo ó ní bó ṣe jẹ́ o ó ní bí gbogbo ẹ ṣe jẹ́ o èmi tí mi ò fẹ́ kí ẹ ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ fi gbẹ̀san ẹ wo tẹ́ bá ṣe pẹ́rẹ́ òkò tẹ́ bá sọ sọ́jà ilé lẹ́sọ́ sí o nítorí wípé ṣe rí ikú àbúrò mi kò ṣẹ̀yìn mi bẹ́ẹ̀ ni èmi ni mo ṣàṣìṣe èmi ni mo wa mọ́tò lọ́jọ́ yẹn tí mi ò dúró fún iná tí ìjọba pèsè síbẹ̀ tó dá mi dúró tí mo lọ débi wípé àwọn fi ṣẹ́wọ́ tó fi gbúrò tó fi lọ láksidẹ̀ntì tọ́ni mi ò sì mọ̀ pé àbúrò mi ló wà nínú ọkọ̀ mi mọ̀ pé àbúrò mi ni tó fi wá di pé àbúrò mi kú toyúntoyún ah! ẹ̀jọ̀ wà báyìí báyìí kí ìyá di méjì ẹ̀jọ̀ ah! ẹ̀jọ̀ ẹ má jẹ́ ìyá wèrè o ẹ má jẹ́ nkúkú òjijì o torí ẹ wò ó bàbá ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí pẹ̀lú nǹkan tí mo ṣe wá yọjú sí yín náà ṣe fẹ́ gbọ́ mi bàbá ọ̀rọ̀ mi ò yé mi torí nǹkan ń ṣe mí mi mọ ohun tó ń bá mi jà nígbèsí ayé yìí bí mo ṣe ń mu ló ń jábọ́ bí àmúbọ́ bí nǹkan kan kò sí gbogbo ìgbìyànjú mi láti lè jẹ́ èèyàn láyé pàbó ló ń bọ́ sí kò yé mi bàbá kò yé mi mo dẹ̀ tiraka mo dẹ̀ ń gbìyànjú lójú ara mi àmọ́ síbẹ̀síbẹ̀ kò yé mi tó ìyẹn ni mo ní kí wá bá yín sọ pé ọ̀nà wo lẹ máa gbà tẹ́tẹ́ máa fi yọ mí nínú ọ̀ràn yìí ńgbà tí mo wá ṣe é débi gbìyànjú tí mo ṣe tó wá jẹ́ pé èmi ni mo fa ikú àbúrò mi nípa wípé mi ò bọ̀wọ̀ fún òfin tíjọba ṣe ṣé ká ni mo dúró fún iná náà lọ́jọ́ yẹn lọ́hùn-ún ṣé ilé yìí ò bá má ṣẹlẹ̀ sí mi òkò tí mo sọ sọ́jà ara ilé ẹni ló bá àbúrò mi ọmọ ìyá mi ló mú lọ hmm. ẹ má tún jẹ́ kémi kú ẹ má jẹ́ ìyàwó jókòó. wọ́n ló fọwọ́ ara ń ṣe rẹ̀ ṣé tó bá yẹ pé o máa ń yọjú sọ́dọ̀ mi gbogbo ìgbà ni tí mò ń ṣàṣejẹ fún ẹ tí mò ń ṣáyò lóríṣiríṣi fún ẹ irú eléyìí ò ní máa ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n ẹyẹ mọ̀ sí ọ̀rọ̀ yín bákan ni àádọ́ òbẹ̀sìn jẹ́ ẹ̀ nígbà pé o fẹ́ fi ṣètọ́jú ara ẹni fún ìfọlọ́síwájú ara ẹ kì í ṣe pé o fẹ́ fi bá tẹnìkan jẹ́ àádọ́ òbẹ̀sìn jẹ́ àdé àga ẹ̀ẹ́n ó bà ní kò bàjẹ́ ṣùgbọ́n tí igi bá rẹ́ lugi torí ẹ̀ la máa kọ́kọ́ yọ kúrò ṣó ti yẹ ẹ eh, wà á bọrí tó bá tí n bá bọrí fún ẹ wà á máa wá ṣèbọrí yẹn ní gbogbo ìgbà ló bá tán orí làbá bọ làbá fòṣà sílẹ̀ ṣùgbọ́n tígi bá lugi torí ẹ̀ la máa kọ́kọ́ gbé kúrò. Hmm. adé àga fún mi lọ́wọ́ ẹ̀ jẹun ẹ̀. Àlàdé àgàn ta ni ń jẹ́ ìyá Arámidé. Ah, ìyá Arábìnrin Arámidé ni èmi àti ẹjọ́ ń ṣe páǹfẹ́ra wa tẹ́lẹ̀ tó wá fẹ́ kẹ́ oyún kan sí mi ní ọwọ́ kí n tó lè dànù. Arámidé ọmọ ẹ̀ tó ṣàṣemáṣe pẹ̀lú ẹ̀ òun nìyí ẹ̀ fi ń gbẹ̀san lára rẹ̀. ìyá Arámidé ló ń ṣe. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ fi ń re lura wọn àjálù lóríṣiríṣi. kí la máa ń ṣe sí bàbá. yàrá mi dènà nǹkan báyìí. ó wà àjẹgúnlẹ̀ nílé wọn. ó sì wà láyé. ìwà ó dá ẹ lójú. dáadáa. mò ń bọ̀ dúdú mi mò ń bọ̀. Ah, ah. mo mà dúpẹ́ ọlọ́run ọ ah, kí n dẹ̀ mọ kí n ti ṣe yìí látijọ́ ọlọ́run kọ́ ló tiẹ̀ yọ mí wọn bá tó fi wèrè kún fólú ẹ̀ àbẹ́yàn ah, eh, orí ìyá mi yọba mi ò sùn lọ. ìyá adéàgbà ẹ̀yin lòún wòye o ṣẹ́yìn lásán hmm. ẹ̀yin àwọn ayé ni o ẹ̀yin ẹ̀rẹ́ lòún wò lọ́wọ́ mi kì í ṣẹ́yìn lásán màá mú fún ẹ wá yàrá mi dé kó wá lọ tó bá ti rí tó bá ti lè fojú kún ẹ báyìí fọ ẹyin mọ́lẹ̀ níwájú ẹ̀ kó dẹ̀ padà wá bá mi tó bá ti lè fọ mọ́lẹ̀ níwájú ẹ̀ kó ṣáà máa bọ̀ wá bá mi. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ má jẹ́ òfò o kò tó débẹ̀ o kò ní fọ má jẹ́ òfò o kò ní fọ kò gbọ́dọ̀ fọ o kò lè débẹ̀ ṣé mo lè mú lọ láàárọ̀ la. a kò burú jù ṣùgbọ́n má wàá jẹ́ o pẹ́ wọ́n lọ ṣe bí ṣe ní kó ṣe kó padà wá bá mi ṣé o ti gbọ́. ẹ ṣé bàbá má pẹ́ ẹ ṣé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti ṣe máa bọ̀ lọ́dọ̀ mi tààràtà ni o. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá kò burú ọlọ́run á sí ẹ. Elédùmarè á sìn ẹ́. six hundred ele seven hundred. kí ló dé ìgbà wo ni paint wa ń wo tó yìí. ẹ̀gbọ́n wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe àwọn eléyìí ni. èmi ò èmi ò lè rà á ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹn five hundred ni màá sọ fún méjì. ẹgbẹ́ bá mi ṣe lè ní six hundred kó jẹ́ one two. kọ́sítọ́mà ni a fi ń mọjú ara wa ni ẹ jẹ́ ìgbà bẹ́ẹ̀ fún mi. ó dà ẹ mú wa. Thank you. ẹ kàn máa máa build customer flow. kí ló ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi sọlá rẹ́jú kọ́ ni wọ́n gbébọn tì nínú mọ́tò yìí ṣé tiẹ̀ rí kan náà tó wọ sùtì yẹn mú mọ́ dáadáa iṣẹ́ burúkú ló máa ń ṣe o ẹ ṣọ bí kò pààyàn kò da nǹkan ah. rú ló máa ń ṣe o mo gbọ́dọ̀ pọlọpàá. ẹ jọ ibà mi pa àwọn ọlọ́pàá ẹ jọ. màá tún trace wọn pálábá wọn ti ṣẹgi lẹ́nu. ẹ jọ ó yá ó yá ó yá ẹ ti fún mi lówó ó yá ó yá ó yá. sẹ́ẹ̀dì mi ta àwọn burúkú kan àwọn wèrè kan wọ́n ti bẹ̀rẹ̀ o. mi ìdá mo nọ́mbà ọ̀làríwájú bá mi bá pè oh god. get in this one. Yeah. ah. chief. Mm? báwo ni. ṣe é rántí fèsì mo rántí ojú ẹ̀yin méjèèjì dáadáa mo rántí ẹ̀yin lẹ tẹ̀lé mi olówó ṣágo wá sí ilé ọ̀dọ̀ mi jò you are very correct bàbá olówó ti lóhùn gbowó náà ṣùgbọ́n èmi àríyànṣe. èmi ẹ má ṣe bẹ́ẹ̀ bó ṣe ní ká ṣe nìyẹn. a kò dáa kò dáa ẹjọ́ tá a bá rán ọmọ níṣẹ́ irú àfitọmọ jẹ ẹjọ́ ìṣàánú mi ìyẹn ò smart eh? ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má. ó yá sọ fún mi ń sọ fún mi àǹfààní kí ló jẹ́ gan-an fún èèyàn tó rẹ́dì láti jèrè gbogbo ayé tó fẹ́ sẹ̀mí ẹ̀nù tó bá wá jèrè ayé náà tó tó sẹ̀mí ẹ̀nù báwo ló ṣe fẹ́ lò kí ni ìdùnnú ẹ lágbájá ń parọ́ òun ni ó ń ṣèké òun ni ó ń jalè ìwọ kan náà bá ń bẹ̀ ìwọ ló ń mọtí yó kó tó drive ìwọ kan náà ló ń jáná ló ń ṣẹ̀ sófin sófin ìjọba ó pa àbúrò ẹ̀ ojú ẹ̀ mọ́ àbí òmọ́ ó tún fẹ́ rán àbúrò ẹ̀ ní ilẹ̀ wọn sọ fún mi kí ló ṣẹlẹ̀ kí ló dé báyìí ó dẹ̀ wá ronú ìwọ kan náà ló tún ń lọ lu jìbìtì tó fi kó sọ́wọ́ àwọn kidnappers tí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ táwọn yẹn ò ti pa ẹ́ kọ́ ti waste life ẹ̀ dànù dànù tó bá ṣe pé wọ́n ti pa ẹ́ ń sìn kọ́ ó yá kí n wá ní gbogbo ọ̀rọ̀ tó fẹ́ kó jọ yẹn kí ni wọ́n fẹ́ dà fún ẹ lẹ́yìn ìgbà tó bá kú tán dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá tán kó ẹyọ lọ́wọ́ àwọn yẹn bí ò bá ṣe yẹn ni ó ṣe é ṣe kó ti gbàgbé kó ti wáyé rí èèyàn burúkú tán bá nìkan lọ wà wá ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí gbogbo èèyàn kéèyàn gbogbo ẹ̀dá tí kò bá ti máa ṣọ̀rọ̀ sọ èèyàn kéèyàn ni ẹ̀dá tí ò kó tó wùwà èèyàn kéèyàn ni ẹ̀dá tó ń mutí káàkiri tí ò tiẹ̀ ronú pé báwo ibo ló máa já sí àwọn náà ń pèlè èèyàn kéèyàn irú ìwà tó ń wù gẹ́lẹ́ nìyẹn look at you wòrà ẹ̀ ojúlówó yìí ẹ̀kẹ́ ló ṣe bẹ̀ndùbẹ̀ndù yìí àwa wíta láìwé ò náwọn bọ́ìsì kéékèèké yẹn wọ́n nù ẹ̀ ó ń pẹ́ kan tó nù ẹ̀ fọ́ lójú ó ń pẹ́ kan tó ṣí ẹ́ léṣe àwíta láìwé oníwọ̀n jẹ́gbẹ́ àwọn ọmọ ẹ lọ wọn ò ṣe nínú ẹ̀ nígbà tí wọ́n ń pòfin mọ́ tọmọ ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò bí àgbàlagbà ò bá dẹ̀ ti bẹ̀rù àti nẹ́sìn ẹ ṣe ò ní bẹ̀rù àti tàgbà ń pa àbó mọ̀ mi àmọ́ ṣé ìwọ náà ti wá rí i pé tá a bá ní ká díjú ká bẹ́gi nígbó bá a bá tiẹ̀ bẹ́ èèyàn ó ṣeé ṣe ká bẹ́ tó ń sowó àkóbá ni ẹ kò kóbá gé o kò má báyìí o ara ẹ̀ ló wá kóbá àbọ̀mọ̀pọ̀ ti kó bá rẹ̀ ká gbà pé o ti escape lọ́wọ́ àwọn kidnappers ṣé o rò pé o lè bọ́ nínú eléyìí tó kó rẹ̀ sí báyìí mi ò mọ̀nà tó má gbégbà tó fi ní fojú balẹ̀ ẹjọ́ oh yes ah o bí ṣe ranjú mọ́ mi ah, wàá fojú balẹ̀ ẹjọ́ má ranjú ah, olójú wà lè wa ìwọ nìkan kọ́ lójú pàjù èdè ṣẹ́jú eh, bẹ́tà ọ̀dẹ̀ ranjú mọ́ mi kí ló ń ṣe é wàá fojú balẹ̀ ẹjọ́ o ẹjọ́ tí adájọ́ bá dẹ̀ dá fún ẹ kò gbà bí àgbélébùú ẹ ọ̀pọ̀ àrò yóò kágbọ́n ọlárẹ̀wájú mo kí wọ́n kú oríire má bínú bá a ti wáyé páàrí òun là á rí iṣẹ́ bọ́ ní ṣoògùn tó bá ku ìgbésẹ̀ kan nígbèsí ayé ẹ̀dá tó yẹ kó gbé tí ò bá gbé kò ní fàyè lẹ̀ àti kọ́ pé ìwọ máa jìyà látàrí ìwà tẹ́gbọ́n ẹ̀ ń wò ṣebí kan ló fayélẹ̀ tó gbọ̀run lọ látàrí ẹ̀gbọ́n yìí náà ni tí ẹ dúpẹ́ pé yà tí ẹ mọ níwọ̀n o nítorí tó bá ṣe wípé àárí ẹ̀gbọ́n yìí ni ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ló máa rú gbogbo ẹ̀ṣẹ̀ tiẹ̀ àmọ́ mo bá ẹ mo bá ẹ dúpẹ́ anyway um, àwa máa release ẹ ní àgọ́ tiwa ń bí nítorí òtítọ́ ti fi ojú wọn kì í ṣe iṣẹ́ tiwa láti máa fi àjẹ aláìṣẹ̀ àmọ́ níwọ̀nba àgbà tá a bá ìtí rí òkòkò dúró ọ̀rọ̀ ẹni tí a bá fura sí náà làkọ́ máa mú ìyẹn níṣẹ́ ti àwa ọlọ́pàá máa lọ ṣe sàrà àkóbá àdàbá kọ́lọ́ má jàre ẹ má máa fi gbogbo ọwọ́ jẹun mọ́ bó bá ṣe ń ṣe sàrà tó máa ṣàdúrà hmm, kí n tiọ́ mo bẹ́ẹ̀ wí ọ̀rọ̀ tiẹ̀ ti kọjá àdúrà. Ah má wọrí àgbélébù tiẹ̀ nìyẹn ọlọ́pàá ẹ mọ́ daràn má lọ má lọ tiẹ̀ olójú ṣondo ṣondo ọ̀daràn mọ́ràn ẹ máa mú lọ. ọ̀gbẹ́ni ọlárẹ̀wájú lórúkọ àjọ LASTMA a tọrọ àforíjì lọ́wọ́ ẹ fún gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lóòótọ́ àti lódodo níbi tí ọ̀pọ̀ èèyàn bá ti ń ṣiṣẹ́ irú nǹkan báyìí ò lè ṣe kó má ṣẹlẹ̀ nígbà tá a tún wáá wo gbogbo àwọn ìwé ẹ pátápátá a rí i pé gbogbo ìwà ẹ òun ló dáa pàápàá jùlọ nígbà tí a wo gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe a rí i pé tó yẹ kán ṣe ni wọ́n ṣe tí àbájẹ́ kan ṣe é kò ní lè fi ìwọ pàápàá náà hàn báyìí pé èèyàn gidi ni ẹ pàápàá jùlọ ó tún wáá fi àwa pàápàá lọ́kàn balẹ̀ nílé iṣẹ́ yìí mo tún wá tún wá wo àwọn ìwé ẹ̀ síwájú mo wá rí wípé ọmọ akin ni you see you see olóòótọ́ èèyàn nìyẹn <laughs> ah! eegun bíi eyín ó ṣọ̀wọ́n lágbárí bẹ́ẹ̀ ni irú èyí ṣọ̀wọ́n nínú iléeṣẹ́ hmm. èèyàn bíi tiẹ̀ ta bá rí bíi mélòó kan láàárín iléeṣẹ́ iléeṣẹ́ náà ah, ó ti jẹ́ gbòógì nìyẹn nítorí náà ní kíákíá láì ní rosẹ̀ rárá ìwé ìpadà síbi iṣẹ́ ẹ̀ ni ní kíákíá ni o. ṣùwárí orúkọ ẹ tó ti dáa kò ní bàjẹ́ mọ́. àmín àmín àmín kò ní dí bàjẹ́ àmín agbára lọ́run ṣé yẹ. ẹ ṣe gan. no problem easy easy easy easy. that's good that's good that's good fine fine boy it's a nice boy. Uh. ṣe ara mi ọkọ ẹ takú kò yọjú sílẹ̀ ọlárẹ̀wájú sì ń bínú bá ń bẹ̀ ẹ́ jẹ́ kó mọ̀ wípé gbogbo tí mo ṣe pátá ojú lásán kọ́ ó pẹ́ kó tó yé mi wípé mo tẹ aṣọ àpàmọ́lẹ̀ mi àmọ́ ibi tí mo bára mi ni mo bára mi hmm, bára mi bára mi kò rí bẹ́ẹ̀ ṣe ìròyìn ẹ̀sà o ọláríwájú ò bínú sí i rárá kódà ọláríwájú gan ló pè mí lórí fóun wípé mo gbọ́dọ̀ wà yọjú sí i ọláríwájú ò sí nílé báyìí sá ó wà lamẹ́ríkà nítorí pé ìjọba fún ní oyè tuntun pé kó lọ kàwé lamẹ́ríkà oyè yẹn dẹ̀ attract ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n fún lówó tó pọ̀ wọ́n fún ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbìn mọ́tò àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ ni ah àbúrò mi ti gboyè kóyè ó ti dèèyàn pàtàkì láàrin ìlú àwọn ah, dúpẹ́ ẹlẹ́dàá ìyá àti bàbá mi ni oṣù lọ́rùn tó ìgbà tèmi ti ya ohun tí wọ́n mú fẹ́ yà mo dúpẹ́ lọ́wọ́ wọn tó bá mi ṣiṣẹ́ tiẹ̀ láṣepé. kódà ṣe rí gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ń bú gbà yẹn pé irúṣẹ́ rádaràda wo ló lọ gbà yẹn kí ló wá dé rí di irúṣẹ́ bẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ẹ̀ ń bẹ̀ báyìí. wọ́n á ẹ̀ bẹ̀ ọmọ ti gòkè odò nìyẹn wọ́n á yẹ àwọn náà àti wá rí wípé gbogbo iṣẹ́ níṣẹ́ bó nígbà bá sì ṣe pé báyìí ni wọ́n bá pè é bó bá ṣe bú iṣẹ́ ẹ̀ náà ni aráyé máa bẹ́ẹ̀ pé ẹ òun mú iṣẹ́ lókùnkúndùn ó dẹ̀ ṣe ní ìlànà tí ìjọba là sílẹ̀ ẹ ó ti dandan kó jí èèyàn díẹ̀ yàtọ̀ sọ́rọ̀ iṣẹ́ tóun ṣe ibikíbi tóun kéèyàn wà kéèyàn gbìyànjú kó ṣe dára. àmọ́ ní pé kí n bẹ̀ gan-an pé kẹ́ má bínú pé òun lè yọjú sí kóun tó lọ ń pé bóun bá ṣe ń délu ìbáyìí òun àwa yọjú sí lọ́gbà ìwé ti ẹwà bí sá. àbínú kẹ ní ìbínú mo ti gbálàyé ẹ ó kàn jẹ́ wípé tó. òun ló jẹ́ kí n mọ̀ wípé three years imprisonment ni ẹ sá. ọdún mẹ́ta ni ó jẹ́ ọdún tí ò tóbi ṣùgbọ́n ohun tó súnmọ́ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ tí n bá jáde náà ń kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ohun tó fa sábàbí ìwà jàkújàkú tí mò ń wù kò ikú bẹ́ẹ̀ ṣe bí àjò ni mo fẹ́ ṣe láti fi kásẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi kúrò lọ́nà ẹ irọ́ kò ṣeé ṣe bí ìgbà téèyàn ti oko òrókò dé oko òrókò tó ni bẹ́ẹ̀ ni torí ẹyin tọ́ni lọ fọ́wájú ẹni tọ́ni ti fọ ẹyin ọ̀hún pàápàá ó ti fọ́ mọ́nú mọ́tò àti ẹ̀mú mi tiẹ̀ lè sọ pé bí báyìí ló ṣé tí n bá jáde màá tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àríwá òun alátúnṣe lágbára ọlọ́run ẹ má rò pẹ̀ rárá wọ́n wá dá sí àbúrò iná dé promise pé òun àdúró tì mí ẹ má rò sá. ilé ìkọlù lọ́gbọ́n kọ́mi lọ́gbọ́n tó kọ́. gbogbo ẹni tó bá takú tó kọ̀ tó lóhùn ò ní bọ̀wọ̀ fún òfin má ṣe o nígbà tá a bá sọ̀kò ń gbà ní ìsọjà. So ó ṣeé ṣe kó jẹ́ ara ní ìlú ló ń lọ bá.